الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Good luck. fún ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa bákan náà tí kò fi wá lẹ́ngbà kankan ọba tí ń mójútó wa pẹ̀lú ọlá rẹ̀ àti àánú rẹ̀ ọba yìí náà ni ó wù nínú àánú ẹ̀ ló ní kí ìjòkó wá sí ayé àwa gbà lérò pé kí a ṣe ayẹyẹ yìí ní ilé kí wa hibatullah ọlọ́nà wa bá wa fẹ́ bẹ́ẹ̀ eléyìí ló jẹ́ kí ọ̀rọ̀ wa já sí ọ̀fẹ́ àwọn abẹ náà wa subhanahu wa ta'ala ìjókòó náà kọ́ lóun bá fi àlùbáríkà sí bákan náà atọrọ ìkẹ́ àti ìgbẹ́ fánàlúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pé tá a bá ti ń dá ọpẹ́ fọlọ́run tán nípa àmọ́ ń náà ni ìsàsàlátù fanabi wa Muhammad torí kò sí oore kan láyé ìta afẹ́ rí tá a bá ti tẹ̀lé ìlànà ànábì ọlọ́run ló dá wa la fọpẹ́ fún ànábì wa ni olùtọ́ni sọ́nà wa. ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni ọlọ́run fi ṣe atọ́nisọ́nà wa gbogbo orí tí ń bá ń ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀sìn yìí ipasẹ̀ ànábì náà ló ti wá ìyẹn náà la fi gbọ́dọ̀ máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún kọ́lọ́mà sùpánù àtàlà kò bá kàlékùn tẹ àti ìgẹ̀ ànábì Muhammad àti gbogbo àwọn sọ̀hábà àti gbogbo wa náà ní àpapọ̀ ó kí ìkàlẹ̀ wa ní ọkùnrin àti obìnrin wa bákan náà onílé àti àlejò látòrí àwọn ṣéèkù wa tí wọ́n jẹ́ alimobeif olùgbàlejò àyòbó ni àwọn ní orí wọn kú làwọn bá wọn fà àwọn ustaz wa sheikh abdulhafiz ibn zayd abu hanifa mo kí wọn púpọ̀ kọlọmọ sùpánà wa tààlà kó bá ṣàlékún dáadáa wọn. wọn á kí gbogbo àwọn mọṣáyìí wa tí wọn wà ní kalẹ̀ látòrí àwọn afáwà àgbà tí wọ́n tẹ̀ kúrò ní àwùjọ wa ń bí. Sheikh fadilatu sheikh abdulsamad jumua kọlọ́n kó bá a ṣe àlékún dáadáa wọn. bákan náà mo á kí gbogbo àwọn mọ̀ṣáyẹ̀kì wa tó wà ń kalẹ̀ sheikhuna sheikhuna taufik saad sapati àwọn sheikh wa ibrahim ahmed abu àti gbogbo àwọn mọ̀ṣáyẹ̀kì wa tó wà ní kalẹ̀ àwọn sheikh wa. فضيلة الشيخ عبد الله صلاح الدين أبو ياسر الشيخ وفضيلة الشيخ مصطفى أبو حاتم الشيخ وصالح gbogbo àwọn àáfàá wa pátá ni mo kí wọn bínú pé mo lè má lè kà wọn tán bákan mo kí àwọn àáfàá wa rohit abu fauzan gbogbo wọn pátá kọlọm kọmọsáì sàlékún dáadáa wọn kọ́lọ́njà rí pẹ̀lú rí dáadáa àti gbogbo àwọn àfáwà tí ó kù. Mo kí àwọn òbí oní Háfúlà àtẹ̀mí kọ́lọ́wà kí ó jẹ́ kẹ́ àwọn ọmọ náà. Ẹ látọ̀rí àwọn ṣéèkù wa Almudir Abu Hanifa àwọn náà làáfà àwọn ọmọ wa àwọn náà tó wá ń ṣe. Fọmọ tiwọn náà kọ́lọ́wọ́ta ẹ̀fọn alálùbáríkà. Bákan náà mo kí àwọn bàbá wa bàbá mùfíà eléyìí ṣàkọ́kọ́ wọn tí wọ́n ṣe fáwọn ọmọ wọn gbogbo àwọn náà kọ́ lọ́mọ́tà jẹ́ kí wọ́n lálùbáríkà mo kí gbogbo àti gbogbo àwọn ẹbí lápapọ̀ bákan náà mo kí àwọn Abu Hamdallah ọlọ́ba sọ́hánù wa tọ́lá kó mẹ́ta ẹ̀sán yín lẹ́sàn lórí wọ́n jẹ́ kẹ́ jèrè àwọn náà àti gbogbo àwọn ẹbí náà lápapọ̀. wọ́n á kí gbogbo àti àkójú na náà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ilé ẹ̀kọ́ wa hibatullah ti wọ́n pè wá síbí yorùbá ní ìròyìn òtú àmójúbà àánú hàn pe ilé gidi ni orúkọ rò á ní hibatullah ọrẹ olúwa ó fi ta wá lọ́rẹ ní àdúgbò yìí tó lo àwọn àfáwa abdulhafiz zaid tó lò wọ́n sábà bí dáadáa ọjọ́ ilé ẹ̀kọ́ yìí kìí tò ní ìtànà ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ṣéèkù wa abu hanifa wọn ọlọ́run lò wọ́n láti mọ rí àwọn ọmọ ẹni tó bá mọ bí ibi ṣe rí nípínlẹ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ sí dé ló mọ̀ pé ìgbìyànjú làwọn àáfàá ń ṣe kó tó di pé àwọn èso dáadáa sí èso jáde yìí. ìgbìyànjú yìí náà làwọn ń rí orí pa ìlé mi látara ìmọ̀ tí wọ́n ń kó àwọn ọmọ wa tí í ṣe ìmọ̀ ẹ̀sìn. tó yẹ pé ní òun náà ló gbẹ́sìn wa yìí dúró. ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá wa ó gbé ọlá fún gan kò sí ìmọ̀ kan tá à ń kọ́ tó dáa tó ìmọ̀ ẹ̀sìn torí pé gbogbo ohun téèyàn bá mọ̀ láyé àbí gbogbo kòtó tí ó wù kó dé tí ò bá ní mẹ́ẹ̀sìn ó tún máa kó tún lọ kọlu olúwa yẹn lọ́lọ́run bá subhanahu wa ta'ala pé sọ fún wa nínú alukur'an ọlọ́run ní aliyesewi lẹ́dínà ya'lamun ọlẹ́dínà la ya'lamun àwọn tí wọ́n ní ìmọ̀ àtẹni tí ò nímọ̀ wọn ṣe déédéé o kódà láyé gan ẹni tó nímọ̀ àtẹni tí ò nímọ̀ wọn ṣe déédéé wọ́n jura wọn lọ ká tó wá sọ pé lọ́dọ̀ ọlọ́run níbi ìmọ̀ ẹ̀sìn ọlọ́ni innama yatazakkaru ulul albab àwọn onílàákà èèyàn ni wọ́n gbọ́ ilé iye pé ẹni tọ́lọ́run bá fún ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tá a fi ń sin lọ́hùn ìmọ̀ tọ́lọ́run fi ráwọn òjíṣẹ́ ẹni tọ́lọ́ bá ní kó wà lọ́dọ̀ ẹ̀ ẹ̀ lè fi wẹ́ ẹni tí ò ní torí pé bá fún ní ìmọ̀ ọlọ́run ti ṣàgbéga fún ọlọ́run ti gbé sí ipò tó ga ajú lọ ni ó jù lọ ni ọmọ ni àgbàlagbà ni ọkùnrin ni obìnrin ni tọ́lọ́run bá ti kọ́ pé o gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nínú yín gbogbo olùgbàgbọ́ pátápátá ọlọ́run ní a ti ṣàgbéga fún wọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run ti gbéga ọlọ́run ti ṣàánú ẹ̀ walladhina utul ilma darajat ṣùgbọ́n àgbéga àwọn onímímọ̀ tí wọ́n tó wá ga ó tó wá pọ̀ ojú tàwọn ará yòókù lọ àgbéga tọ́lọ́run ṣe fún onímímọ̀ látàyé ń bí ojú táwọn ará yòókù lọ ká tó wá sọ sí ọjọ́ ọ̀gbìndì àlùkìyàmù. anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní inú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní man yuridillahu bihi khayra gbogbo ẹni tọ́lọ́run bá ti fẹ́ ṣe lólóríire èèyàn ló fa kí òun fi kí i ọlọ́ọ̀ni kí mẹ́ẹ̀sì wà lọ́dọ̀ ẹ̀ àìpé nínú àmì tá a ń dólóríire mọ̀ lórílẹ̀ òun náà ni kọ́lọ́run bá sùpánà wá tààlà yóò jogún ìmọ̀ ẹ̀sìn fún wọn. ìyẹn náà lágbọ́dọ̀ máa pàtàkì ìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa. pẹ̀lú ìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn láàfin mọ̀ tó tọ́ láàfin mọ̀ tí ò tọ́. alukur'an Karim èyí tí ọlọ́run bá sùpánà wá tààlà tó ní kó wá táyé ṣe tọ́lọ́run fi ránẹ́bì ká máa lò ó ká máa fi ṣèdájọ́ ká máa lò ó ká máa fi ṣe ìtọ́sọ́nà bá a bá kọ́ ìmọ̀ tó wà ń bẹ̀jẹ̀ mọ́ àlè mọ́ a kàn máa gbé dání lásán náà ni. ó lè lómi ó tún máa fi parọ́ fún wa láti mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ nítorí kíni torí pé kò sí ìmọ̀ ẹ̀sìn ńlẹ̀ ìyẹn náà ló fà tó pé ojúṣe wa oníkánímọ̀ ẹ̀sìn wa anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń tọ́lá bulẹ̀ ilm faridatun ala kulli muslimin gbogbo mùsùlùmí pátá náà lójọ́ ràn yàn fún kó lọ kọ́ ń pa ẹ̀sìn ẹ̀ kó lọ kọ́ ń pa ẹ̀sìn ẹ̀ kí là á kọ́ onímọ̀ arífàtúlá ọlọ́run tá a wáyé wá sí àmọ́ àmọ́ tẹ́lifíṣẹ́ yorùbá dọ́lọ́ ọba mọ̀ tó bá lóun sí lọ ẹ̀sìn rèé padà tú o àti rèé padà tú ẹ̀rọ àwọn kan lé lórí social media ẹ̀rọ àwọn mùsùlùmí làwọn àwọn òsì islam mọ́ ẹlòmí ni ọlọ́run ti gidi ni wọ́n bá pé òkè ṣe bọ́ọ̀lù ọdún islam rí bóòlù ọlọ́run rí jẹ nígbà tó ń ṣe kò dààmú ẹ wá ní kò ní padà fóònù ẹ̀sìn lórí pé wà tó lóhun àánú ẹ̀sìn tẹ́lẹ̀ ní ti òye ẹlòmí lé ní wọ́n bá bẹ̀rẹ̀ sí rúmọ lọ́wọ́ kò ní tó kan ó kú ó fà ó ń tẹ̀lé wọn lọ náà ni. sọ agbọ́dọ̀ ọmọ ọlọ́run ọba tá wáyé wá sí ọba kan ṣoṣo ni o àìsí nǹkan mi lẹ́yìn ẹ o òkè lọ́lọ́run bá wà o tó bá sọ fẹ́ lórí kan ọlọ́run tó ń sin gbólówà yóò mọ̀ olè ní olè ní gbogbo ibi gbogbo ló wà òkè lọ́lọ́run bá wà ìmọ̀ rẹ̀ àánú rẹ̀ ààbò rẹ̀ rírí rẹ̀ gbígbọ́ rẹ̀ ló wà ní gbogbo ọlọ́run gẹ́gẹ́ wà ń sánmọ̀ ṣùgbọ́n eléyìí gan àfáà mi gan ò lè dáhùn rẹ̀ ká tó wá sọ fọmọ lẹ́yìn bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ò bá ti mẹni tí ń sìn yóò padà fi nǹkan mi o ìyẹn náà fi gbé nǹkan mí tí èdè ìjọ ti wá fún wa ni ẹ ọlọ́nà ló ní a máa ṣe yóò sì ẹ̀yìn ló sì máa ṣe àti ìsìláàmù àtẹbọ ẹlòmí ò mọ̀. lọ́lọ́run mi kà tọ́ bẹ̀rọ̀ dé aláta alẹ́ àníhù ó ní sáà kó tó ìrọ̀ ní ìsìláàmù ìrìwà tún ìrìwà ó ní kókó ìsìláàmù máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀mọ̀ báwọn obìnrin ṣe máa ń dirun yẹn tí wọ́n di lọ ẹgbẹ́ ni ìzà nẹ́ṣẹ́ àfi islam mẹ́lẹ̀mù yára fi lè já ìlíya fún àtọ́ba ti di pàrọ̀ yẹn kẹwàá ní islam lẹ́ni pẹ́pẹ́ àti islam àtẹ́bọ̀ wọn dàmù ọ̀pọ̀lọpọ̀ mi mi yẹn jìnà sẹ́ńdẹ̀ pé àti islam àtẹ́bọ̀ wọn dàmù ìyẹn ló bá làwọn àbá káàtó fi gbẹbọ fún wọn láti tọrọ ní kẹmọ ẹsẹ náà ni wọn ti gbà lọ́wọ́ wọn ẹlòmíì ní àbùsùn ń gbé nǹkan tó rí ta ẹlòmíì ń kó gèdè tó pé islam ti ń ṣe òye inú mọ̀ tó tọ̀ràn yẹn fún gbogbo wa òun náà ni ma'rifatullah kámọ́ ọlọ́run ọba tá a wáyé wá pè. ọlọ́run pa níbi láti pé fa'lam annahu la ilaha illallah lọ́mọ wípé ní kò sẹ́ni bá jọ sí fún lódodo àyàfọ́ lọ́wọ́ tó bá dọ́nà ọba mọ̀ wọn ní ní ọmọ tó rò lé kó máa ṣe mọ́ tó bá dọ́nà ọba mọ̀ wọn ní kó ní ọdẹ nǹkan mọ́ra kó máa dì mọ́ra mọ́ tọba dọ́nà ọba mọ̀ tọba ní ọlọ́pẹ́ bàbá rẹ tó ti kú pé oníṣòro ọ̀ní ìpè tó rọ́ọ̀tì mọ̀ pé ọlọ́ọ̀ nìkan lèyẹn máa ń pè. wọ́n dé ọba nímọ̀ gbogbo nǹkan ní ọmọ bíi yóò dúró pẹ́ra rẹ̀ mùsùlùmí. tó a gbọ́dọ̀ nímọ̀ ẹ̀sìn wa ó dọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹn ni. ìmọ̀ ẹrú ilé ìdí ìsọ̀ yìí olè kéwú ṣùgbọ́n ọgbọ́dọ̀ jòkó táwọn àáfàá gidi tọ́mọ gbọ́ wà sí wọn. bóyá lójú lọ́sọ̀ọ̀sẹ̀ náà máa ń ṣe ni àwọn àáfàá súnmẹ̀kúnlẹ̀ tó máa ń ṣerú yìí ó sápè ní hálíkọ̀ tọ́mọ lọ kọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ ọ̀rá ìtọ́ tó gbà lórí bẹ́ẹ̀tì ẹni ìtọ́ fún ẹgbọ́ ayé lóyún ayé ṣe kíní kan tó máa jó káàkiri ìtọ́ kẹ́ẹ̀kù kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ máa gbọ́ àkọ́kọ́ nìyẹn nínú mọ̀ tí ó jọ ọ̀rọ̀ yẹn fún wa bákan náà máa rí fati díìnì Islam ká mọ̀ tí jẹ́ Islam yìí gẹ́gẹ́ kí là ń pè ní Islam gẹ́ ká mọ̀ Sheikh Muhammad bin Abdullah abdul tó wá dé pé bil adilla ká mọ̀ pẹ̀lẹ́rìí ni o kì í ṣe Islam pé ẹbí mi síbẹ̀ ẹlòmí ìsìláàmù wọn bí síbẹ̀ nìkan ní í ṣe o akẹ́bí síbẹ̀ náà ni ayọ́dọ̀ bíbí ọ̀hún ò lékún kò dínkù ó kẹfà wà bákan náà ni. a mọ ti ń jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ tí ó nìkan lẹ̀ ti tọ́lọ́ wọn gbà o ọlọ́run ní gẹ̀ẹ́sì ní ìmọ̀ ọlọ́run ní ilẹ̀ ìsìláàmù ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà kódà kan pákéjì ẹ̀ dáadáa ò ní gbà lọ orúkọ ti dẹ́sí ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó bá ní ìdẹ̀gbẹ́ tó dé ẹ̀ tó bá wọn lọ lẹ́nu oye ní ọlọ́run kájò ọlọ́run kẹ́rẹ́ làájọ́ ń sì ọ̀nà bá ń gbà sí ló yàtọ̀ wọ́n bá bá gbẹ́sì rẹ̀ yé òní bá dáfàkàbà lóye ọ̀hún tó gbogbo tó wò ó gbé wa o lẹ́yìn Islam kì í tẹ̀sí ọlọ́run bá ní wàmọ̀ yẹ́ bí tẹ̀sí láìrọ̀ ní Islam dínan ẹni tó bá gbẹ́sì ní ìwà dínan ìyíkéyìí ẹ̀sìn tó wù kó àwọn àfọ́ ní ìṣúlù wọn ti mọ tí a rí gbà lérò pé gbogbo tọ́wọ̀ kó pè lẹ́fì tó lẹ́nu bí sí ó gbà pé ẹ̀fì bọ́gbọ̀n pẹ̀lú òdà ṣùgbọ́n tàwọn alátẹ̀wọ́ dà ṣùgbọ́n lọ́wọ́ ti gbọ́ ẹ̀yẹ pé díì náà gbogbo tọ́wọ̀ ó pè lẹ́fì tó bá ti yàtọ̀ sí Islam fàlà ń yóò kó balà mi nìkú ọlọ́run nígbà lọ́wọ́ yẹn àwọn àmìnẹ̀lẹ̀ àkìrọ́tì àwọn àfìlẹ̀ àkìrọ́tì mìnẹ̀lẹ̀ kọ́sìrín irú ẹni bẹ́ẹ̀ tó bá bá bẹ́ẹ̀ lọ tó bá gbọ́ eléyìí yé ọ̀ ní máa dábàá pé yẹn tó lè máa tẹ̀sí ní ọ̀dùn ẹ nígbà tó o bá rí jẹ nígbà tó o bá rí jẹ tó ìsìláàmù yà gbọ́dọ̀ gbọ́yé òfin ẹ̀fẹ̀ agbọ́dọ̀ gbọ́yé ìsìláàmù ò mọ lórí kákìrún wà ń bi ìmúra ìsìláàmù wà ń bi kátàjà kárajà wà ń bi ẹni bi máa ń àwa gbọ́ ànábì tá a fẹ́ tẹ̀lé agbọ́dọ̀ mọ́ àbí gbogbo aládùn èèyàn ní ká tẹ̀lé nìkan àwọn ẹni tó tẹ̀lé ẹni orí ọba lọ ni ẹ̀kú tẹ́ tó àlè tẹ̀lé lọ ẹlòmíì ń tẹ̀lé èèyàn míì lẹ́ni tó ta ko ìtànẹ́bì mú wa ìtànẹ́bì mú wa gan àmọ́ sábàárẹ̀ nìkan tó ń mọ láàrin wa àtọ́ agbógun ti pé wàhálà ti ti pọ̀jù kí ti le jù bẹ́ẹ̀ ni àwa ló yẹ ká bira wa pé kí n tẹ́ nìyẹn ṣe ń sí ìtànẹ́bì ní ànábì tó ní àtẹ̀lé àmọ́ akàfà ń gbórúkọ ẹnìkan náà ni jẹ̀mọ́ alẹ́ tẹ̀lé lómi lọ tí ò ní jẹ́ ìlànà ànábì lẹ́nu yẹn gbé mọ nípa mú wa kí ni súnà rẹ̀ kí ni ìlànà rẹ̀ kí lànà bí ò fẹ́ ànábì fẹ́ ká tó mú wá tọ́lọ́run fi náà ànábì ò fà dáadáalẹ̀ gbogbo àdáadáalẹ̀ àwọn àsàfù tẹ́rí mọ eléyìí a gbọ́dọ̀ mọ̀ ń pa òjíṣẹ́ tá a fẹ́ tẹ̀lé bákan náà a mọ̀ ń Islam ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní béèrè lọ́yàn nínú sàárè pé mọ́ rọ́ búkà ẹni tí ò bá ti mọ láyé jẹ̀mọ́ ìmọ̀ ilé yẹn tí ò bá ti mọ láyé kò ní mọ́ lọ́rùn o tọ́ba ní mọ́ rọ́ búkà ó lọ pé aláwo ni bọ̀tẹ́ ẹni tí ó lọ pé aláwo nínú sàárè yóò jẹ́ ẹni tí ń sin lọ́run láyé tó mọ́ lọ́run. bákan náà làwọn béèrè míì tí wọ́n béèrè ó gbogbo akọ́là á lọ lè kí olùgbé ìta sọ gbogbo alágbọ́dọ̀ mọ̀ á lọ àáfàá gidi tẹ́wọ̀n ṣàlàyé ẹ̀ fún wa ọ̀rọ̀ tawhid ìyẹn náà lójójú àwọn àáfàá àrò àwọn àáfàá náà náà mọ́ṣáláṣí wa kẹ́mọ kọ́ yẹn lẹ́sìn ìmọ̀ sàtọ̀ látù ìmọ̀ jókòó lọ́rọ̀ wa kan ìyẹn ò sí ń àtẹ́bí ò sàtọ̀ látù jẹ̀mọ́ ẹ̀mọ́ kó rẹ níjọ ẹ̀sìn lànàbí kọ́ yẹn ẹ̀ àbí ké wẹ́ pé láti gbàtà àti kí rúurì tán ìyá mọ́ wa àbá náà nìkan láàmú ẹ̀kọ́ àní kọ́ wọn lẹ́sìn lórí gbogbo èèyàn kan ní òlọlé kí ó mọ̀ mọ́ wa ẹgbẹ́ ń ka kí ó wí lé ní ṣùgbọ́n kí kálukú gbẹ́sìn yé ojúṣe ń kálukú ni a gbọ́dọ̀ wá ara wọn àfa àtẹnumọ̀ ṣe fún wa eléyìí ọ̀ràn yẹn ni fún wa o ẹ wá rẹ ka kejì nínú mọ̀ ṣẹ́kọ̀ gbogbo akọ́là mọ̀ àwọn kan náà mọ̀ náà ní irú mọ̀ àwọn ṣéèkù wa Abu Hanifa yìí àtàwọn àfa mi ti gbogbo wa kálẹ̀ yìí àwọn tó tún nímọ̀ wọnú wọ́n máa rí àwa ìmọ̀tán ní ó di dandan káwa mọ̀ àwọn àmọ́ lọ́dọ̀ wọn pé ẹ̀kọ́ wa àwọn ará wọn àfa àtàwọn tó wá nímọ̀ lẹ́yìn ìgbà tán ní kí wọ́n tán tán mọ́ ọlọ́run ànẹ́bì mọ́ Islam bọ́lọ̀ ti fún alágbára láti wá mọ páàsì yìí fara àwọn èèyàn ẹ̀dùn pé àwọn àfa àtàn ṣe lé iṣẹ́ ńlá ni wọ́n ṣe ànẹ́bì ní khairukum man ta'allama al-Qur'ana fa'allama ilé tó lóore náà yẹ ẹ̀dá lẹ́ni tó kẹ́kọ̀ọ́ al-Qur'an òwò àmọ́ lórí tiẹ̀ ìwà ń pàṣẹ sáré lómi jẹ́mọ́ ìgbà tó

wọ́n tẹ̀lé bẹ̀rẹ̀ ní o ìmọ̀ olópin o wọ́n bá nímọ̀ kan lópin kéde mẹ̀sìn ìmẹ̀sìn olópin o òun lọ gbáà ni ẹni tọ́lọ̀ fi rẹ́ lánàá Muhammad bánẹ́bí tẹ nímọ̀ tó jẹ mọ́ ẹ̀wọ̀n tọ́lọ̀ tó pa láṣẹ pàpọ̀ rọ́bì zidi ní ìlmọ̀ ìrẹ́ ànẹ́bí tó máa sọ pé ọlọ́run lé mi kún nímọ̀ ọlọ́run lé mi kún nímọ̀ jẹmọ́ ìmọ̀ tala fẹ́ fi wé tànẹ́bí lágbàáyé lé mi ìyẹn gba pòfẹ́sọ̀ tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó ní kó máa bẹ́ẹ̀ lọ́n pé kí màá máa lékún àwọn ṣéèkù àbú hànífà fáwọn kọ́ ọmọ jáde lẹ́nu àánà tó ń kọ́mọ̀ bí o ọmọ katira ọmọ tó gbọ́ àti àǹfà mi náà nípò mi torí pé mọ̀ ò tán a fi ń ra àwọn òbí fáwọn ọmọ wa ń jáde lẹ́nu káwọn pé ìbẹ̀rẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ wà o ẹnà tó ń jáde ìtìdáyì ẹni ẹ̀wò kẹ́yìn jáde ìtìdáyì primary school àbí lọ́rọ̀ ìmọ̀ ayé gẹ̀ẹ́ tó yẹ pé tí ìwà kọ níbì kan abẹ́ òga tó bá ti ríṣẹ́ ó ti tọ́lẹ̀ agbàgbé primary ò débì kan àwọn kan jáde bíi junior secondary school agbàgbé tó kọ́ yẹn lọ́rọ̀ ayé kò débì kan bẹ́ẹ̀ lómi tó wá dọ̀rọ̀ náà èyí tó kéwú lọ́rọ̀ ayé pé kò kan tó wa yìí ẹ jẹ́ ká tó torí pé ìmọ̀ àodò kan téèyàn lè wẹ̀ já ni máa hàwà ìmọ̀ ìjẹ̀mí àhádùn ìkan náà ọ̀jọ̀gbọ́n ní kò sẹ́nìkan tí ó kú gbogbo ọmọjọ́ pé èmi ni mo mọ gbogbo ọmọ ó ní mẹ́ẹ̀sì kò sí láwàlà ọmọ ráfàwò alifasana kódà bẹ́ẹ̀ yẹn fi ẹgbẹ̀rún ọdún lọ kọ́ ìmọ̀ kò ní mọ gbogbo ọmọ tán á mèrè pé àwọn tá a tẹ̀ ìwádìí kankan nínú ìmọ̀ yìí so àwọn ọmọ wa tí wọ́n ń jáde lẹ́nu kọ́lọ̀ mọ́tà fún ẹ lálùbáríkà kọ́lọ̀ jẹ́ kí wọn náà wúlò fún wọn kọ́lọ̀ jẹ́ tó fi ṣe tó dáa so eléyìí ètò pé wọ́n ti dópin wọ́n bẹ̀rẹ̀ ni. so a tún rọ ẹyin òbí ẹ tó fún wọn láàyè láì tó máa kọ́ ìmọ̀ yìí lọ síwájú sí. bákan náà gbogbo wa náà a rọ̀ wá irú ilé ẹ̀kọ́ báyìí káwọn ọmọ ọmọ wa kì í ṣe kó ìjọba máa ń èsì ṣe ẹjọ́ kan àbí nígbà tá a bẹ̀ ń já tó ń já gbàdo torí ẹ̀ wá ń pé ẹ̀kọ́ gbàgbàdo ṣé ẹjọ́ kan làgbẹ́ fi tiẹ̀ ká mú ọmọ lọ lé kí ó báyìí bàndírì kan náà ń lu mí ẹlòmíì láti gbàdá àdìjọ pé àní orí àní rìbí gbogbo kan sáà máa ṣe wùrùwùrù náà ní àbí ẹni gbogbo táwọn ọmọ yìí ṣe ló ní ẹ̀kọ́ tó pọ̀ náà ti kọ́ wa lẹ́ni ẹ̀kọ́ ẹni tó jẹ gbèsè kí ni ó wí àrùn ìsáni òfin ẹ̀jẹ̀ gbèsè náà àtàdìgò yìí kọ́ ara pẹ́ ìwọ rí bọ́ọ̀mù yẹn ti dàbà fún ọ ọba túká tó wá pèsè ìgbédàpọ̀ ìjọ kálẹ̀ tó ń bá kọ́ sí inú ìwé. ṣé àmì ìkọ́jú àwọn oníkọ́ yíyí yíyú ìyá rẹ̀ wà lórí ẹ̀kẹ́ mọ́ jó náà ni. nígbà tá a ti lágbo tá a ti kúlọ́ọ̀bù ẹ̀kọ́ ibi àyè ìmọ̀ ní ìmọ̀ ló ń sọ̀rọ̀ bí ẹ̀wọ̀n mọ́tò ń gba máìkì lọ́wọ́ ẹ̀mọ́ òbẹ́ jùlẹ̀ mọ́ torí pé ó pọ̀ ìtẹ́ ọmọ yìí ti kà fún wa solúṣẹ̀ rẹ̀ ló ti mú wáyé. Ní ìwà fẹ́ súnmọ́ ìyàwó ẹni, ìtẹ́ yóò wí, jẹ́lò bí òmò tó fi gbogbo ọmọ inú rẹ̀ tán, ọmọ rẹ̀ ti mọ̀ ẹ́. Ẹ tó lulẹ̀ ẹ̀kọ́ tó dáa lélẹ̀ náà la fi rọ̀ wá pé ilé ẹ̀kọ́ wa hibatullah, ilé ẹ̀kọ́ hibatullah, ilé ẹ̀kọ́ gidi ni, ká fọmọ síbẹ̀ ẹ̀rí. Bákan náà, ilé ẹ̀kọ́ òwe ibẹ̀ náà ká fọmọ síbẹ̀. Gbogbo ẹ̀ ló ń lọ papọ̀. Ẹlòmíì òpé tóun bá ti gbé ọmọ síbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹnu gbogbo tó bá ti níṣe pẹ̀lẹ́ ti rò pé ó fẹ́ dayé láàmú ni ó ti fẹ́ dayé láàmú yẹn lẹ́nu méjì gbọ́rọ̀ ṣẹ̀ríà o ẹgbẹ́ tọrọ ẹ̀sìn wọn bí o ó wà pé ẹ̀sìn òyìnbẹ́ kan ní lọ síwájú ǹjẹ́ gbogbo àyà níjọ síwájú sára sáódì ẹ̀sìn làwọn bí tó tiwọn ẹ̀sìn yóò jẹ́ kí nǹkan lójútùú ilé ẹ̀kọ́ òwe ẹ̀sìn gidi ní ká mọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ kéwú ní ká kọ́ ọmọ lọ irú àwọn èyí tó ń kọ́ yìí kéde pé abẹ́ dayé lò abẹ́ jó nǹkan fún yín làwọn ẹ̀kọ́ ẹ̀sìn kí lọ́lọ́run wí kí lànàbí sọ ni lágbọ́yé àrùn ẹni ìṣíwájú wa àwa táwa náà ń ṣe bá bàbá fún wọn gẹ́gẹ́ bá ṣe ń kà wá gẹ́gẹ́ kẹ́kọ̀ọ́ bá ti dìbò àléèyàn bá à ń kẹ́kọ̀ọ́ lára wọn pọ̀tí ẹ bá ṣe bẹ́ẹ̀ yín òbí lẹ́wà kan bẹ́nẹ́fìtì lára wọn jù kan tó máa ń lọ ta àmì nǹkan mi tó ti bọ́ fáwa tọ́lọ̀ wa ní káwọn máa rí wa kẹ́mọ̀ kò ní jókòó ni bó lọ sí sọ̀rọ̀ àbáyẹ fún mi ẹ̀yin náà wọ́n ti alágbàlagbò mọ́ bá ṣe wẹ̀ jáde bá ò ni alẹ́ nìkan ò tiẹ̀ mọ̀ kọ́ máa ń wẹ̀ títí ti ń lọ ẹ̀mọ́ ẹni ò mọ̀ pẹ̀ sí ẹni ẹ̀ bọ̀tọ́lọ́n bá ní kírú ẹni yẹn kó nírú àwọn báyẹn lè pè sákèjì fi dádì wọ́n ṣe báyìí mọ́mì bó ṣe ẹ̀kan ṣe rèé tó bá ní ká jèrè ọmọ kéde gbogbo ẹ̀ lówó o nítorí fi jèrè ọmọ tó tóbi ọ̀rọ̀ ẹ̀sìn náà nì tí ó pè é sákèjì tí wò mọ̀ bọ̀tọ́ wáyé pébi tó fi ti dá ni o wáyé pébi tó fi ti dá yóò tún mọ bàjẹ́ jẹ́ ni o àbí mọ́mí ara ń sá sọ fún yín náà nípa ayé ní í ṣe yín ó bá yín jó nǹkan àbí yóò bá gbẹ́ bọ̀ wọnú léyìn àwọn àáfàá tí wàá ń bì wọn kọ́yẹ̀ nírú nǹkan báyìí torí pé yẹn ti lànà ànábì ànábì òmùrú ẹ̀ wá ànábì yẹn tẹ yẹpẹ ibi tó bá mọ̀mọ́ náà ti ń tẹ yẹpẹ pé ẹnìkan ní í yín orogún yáyé kan ní ò lówó irú yìí o mẹ́mọ́ mọ́mọ́ lọ bẹ o kọ́lọ́wà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so eléyìí ni nàìjíríà díẹ̀ tí a fúnra wa abẹ́lẹ́wọ̀n bá sùpánù àtàlà kọ́lọ́ jẹ́ kó ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa so àwọn òbí ọmọ tí wọ́n ṣe lé fáwọn ọmọ wọn kọ́lọ́ mọ́tà jẹ́ kẹ́ jèrè rẹ o kọ́lọ́ kí yóò tẹ́yìn lẹ́sàn-án lóore wọ̀nyí ti àwọn ẹ̀tọ́ yín fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́ wa jẹ́ kí àwọn ọmọ náà gbogbo nìkan ọmọ sanjọ́ àbí bóyá kí wọ́n ṣe ń wà lùjẹ́ náà láti wá ní wá rẹ̀ tún kù sílẹ̀ ẹ̀san rẹ̀ òun náà ni pé ọmọ tó tọ́ láyé tó tọ́ sọ́nà tó dáa títà fi mọ̀ pé èèyàn tọ́ ọmọ sọ́nà tó dáa òun ni ká kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn o rẹ lómi ibi tí wàá ti mọ náwó ńláńlá kú ńláńlá báyìí ti mọ gbó kọ́ rẹ̀ nìkan ni wọ́n kọ́ ẹ̀sìn wọn kọ́ ẹ̀sìn kò sí tó kàn án àní ká má náwó ìdúkú tó bá tóbi sáńtà ń kámọ́ wàá jù wọ́n náà lọ́rọ̀ ayé náà alhamdulillah wa mùsùlùmí ò gbẹ́yìn mọ́jà kàkà tẹ o ẹ ẹlẹ́kẹ́wọ́ onísùnà tó ọmọ lọ onísùnà ló máa ń mọ̀wé jù tó àwọn òráyè ranù ẹ̀rẹ́ tó bá kọ́ tẹ onísùnà mọ́ ọmọ tẹ dáadáa torí pé àwọn obì á fi bẹ̀rù ọlọ́run kọ́ ẹ wọn àti ní fẹ́ mọ ṣe jàǹbá àti tọ́lọ́ bá ní kíkè tọ́nu lòdò kò sẹ́ni tíṣe tọ́nu òlé ìkọ́nà tó wá kọ́kọ́ ló jẹ́ kó wúlò fún wọn. wọ́n tá a bá ń kẹ́kọ̀ọ́ àníyàn méjìlá máa ń dà pé àníyàn mo fẹ́ tóra mi ṣe mo fẹ́ tó àwùjọ ṣe ẹ̀kọ́ tí wọ́n kọ́ ìkọ́nà máa dàjẹ́ kan tó àwùjọ ṣe. àníyàn àwọn àwọn àfa àwọn Abu Hanifa dání bí ò bá rí bẹ́ẹ̀ ni ìgbà tó ń kọ́ sóyún kò bá mọ lórí tiwọn ṣùgbọ́n ẹ̀wọ̀n tó fi túnṣe láwọn àwùjọ wa ń sìn náà sọ pé àfẹ́ ẹ̀yọ ọ̀kan péré <laughs> ayẹ̀rí èèyàn ńlá ni o èèyàn tó pọ̀ ni o àbí ìkan nínú àwọn ọkọ ló wa iná fàkíyán wá ìdán mùtàwárí à tó bá rà fáà gidi kan tó dúró déédéé kí èso ní jákujáku tó kóra rẹ̀ ń janu ẹ́ àṣàdù aláṣẹ ìtọ́ni min alife abidi ó ju àwọn hundred èèyàn lásán tó jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ pé àwọn èèyàn fàáfà lọ. àwọn afáwa iṣẹ́ tó ń ṣe kì í ṣe sí èèyàn mẹ́wàá kì í ṣe ogún èèyàn iṣẹ́ gbogbo àwùjọ ni abẹ́lẹ́ wọn bá sọ́nà àtàlà fún ọ̀sẹ̀ àbá àdúgbò tiwọn o ṣẹ́kù Abu Hanifa ń ní farada gan lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ yìí wọ́n sì máa ń ka ọmọ wa máa ń gbé wọn sí ọkàn gbogbo ibi tó bá wà gan ọmọ sáré pọ̀ ní ọmọ ìdílé ọmọ ìdílé kọ́lọ́n kó mọ́tà bá ṣe àlékún àlàáfíà wọn kọ́lọ́n kó bá dúró tì wọ́n àwa ọ̀rọ̀ ẹ̀yin òbí náà gbogbo tó bá jẹ́ ojúṣe ilé ẹ̀kọ́ wa ẹ jẹ́ ká máa ṣe fún wọn ẹnu bá ti wà yín sí ẹ rí i pé àwọn àfáwà àbúfà ọ̀sán wọn ní ó yà ó yà ẹ̀rí ó wá jẹ́ bòmí ni tó wá jẹ́ bòmí àánú ọmọ fún àbò ní súnà òṣèlú àpé sọ̀rọ̀ hàn bọ̀tí a náà bá mọ̀ kò tọ́ káfíńké tọ́lọ́ lára ilé ẹ̀kọ́ yìí tó ṣe pàtàkì nì tó pé nu ìfàtù fi tẹ̀lé lè là kánáwó tó ojú ọ̀nà ọlọ́run tó dáre bọ̀tí tó ti kọ́ wa tó ti mọ́ wa lára pé bẹ́ẹ̀ bá ti pè wá bẹ́ẹ̀ bá ti ṣe bí alágbe bàbá tó wọ wáìtì ìyá tó wọ bíláàkì ẹ̀yìn là ń bá wì ẹ̀mí ò ti fi tí ó fi lẹ̀ àwọn bá sùn ní ṣe ìhùn sí tó tọ́ torí pé kò ní lọ ṣe fún wọlé pé bábà bí ọlọ́run ni ó san wa lẹ́sàn-án irú ilé ẹ̀kọ́ àyíká náwó síbẹ̀ ìgbà tá a ṣayẹyẹ báyìí àtìgbà bíi tá a ṣayẹyẹ àfáàkìlẹ̀ ní àfáàkìlẹ̀ fẹ́ àfá ilé yóò ní dọ́gbọ́n sọ pé ẹ̀rọ fẹ́ gbowó káwá gbàdúrà wá lè rẹ àgbàgbé wà sí wá tó bá fẹ́ ṣe wà sí ní àná ọ̀tọ̀ nìyẹn àti òkè mọ́lúdi yá kábí kiri dẹ́bí lò wọ́n ti àwọn dáadáa bá náà bá mọ̀ ká ṣe é ẹ̀kọ́ báyìí àwọn òbí wọn ni àti gbogbo àfa àtọwà ń kálẹ̀ àti gbogbo àtàwà ń kálẹ̀ kọlọ́mọ́tàjà sóríire láyé àti lọ́jọ́ gbé alkiyama وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته